عليكم بأنفسكم وعليكم بأمتكم وعليكم بعقيدتكم وموضوعنا اليوم إن شاء الله تعالى ما يتعلق بأجال الأمور وهو أمر الإيمان والاعتقاد الذي من أجله أنزل الكتب ومن أجله شرع الشرائع ومن أجله خلق الجن والإنس ونحن في هذه الخطبة نذكر لكم بعض الأوصاف التي إذا وجدت في أحد منا وهو صادق الإيمان ونسأل الله سبحانه وتعالى أن يجملنا بهذه الأوصاف ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tí yàdá ọpẹ́ fún òun náà ni ọba tí ó kàwáyẹ tí ó jẹ́ kí a tún di ọjọ́ júmọ́ àti ti ẹ̀ní abẹ́ ọba àlékiọlá kó mọ́ṣẹ́ ìgbà láti wa kọ́lọ̀ rọ́ra wa létí ní kútúbà wa ti fi òun náà ni àwọn ìròyìn àwọn ẹwà tó jẹ́ wípé ẹnikẹ́ni tí a bá ti bá ìkan nínú àwọn nǹkan yìí nínú ìgbésí ayé ẹ̀ nínú òṣì ẹ̀ nínú ẹ̀mí ẹ̀ wàhùwà múmínú irú ẹni bẹ́ẹ̀ ẹni tó gbọ́ náà ọba gbọ́ ni sọ́ọ̀dí kò lè iman ẹni tí imani rẹ̀ tó dúró ni kọ́lọ̀ ọba àlekìlọ́lá kó má ṣe fi àwọn ẹwà yìí àwọn ẹwà yìí kọ́lọ̀ kó fi ṣe wá ní ọ̀ṣọ́ wa min hadhihi al-awsaf khashiyatullah nínú àwọn nǹkan tó jẹ́ ìròyìn tó jẹ́ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo a máa bá lárẹ̀ khashiyatullah òun náà ni ìpayọ ọlọ́wọ́n ọba àlékí ọlá ọlọ́wọ́n bá sọ fún wa nínú suratul anfal yas'alunaka 'anil anfal qulil anfalu lillahi war rasul ọlọ́wọ́n bá ń sọ fún wa

innamal mu'minun àwọn onígbàgbọ́ òdodo alladhina idha dhukira Allah òun náà làwọn ẹni tó jẹ́ wípé tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba níbi tí wọ́n bá wà wajilat qulubuhum ọ̀wárìrì ìbẹ̀rù ìgbọ̀nsẹ̀ṣẹ̀ amú ẹ̀mí wọn eléyìí àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ wa idha dhukira Allahu wahdahu قلوب الذين لا يؤمنون náà bìlà àkírọ̀ ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n gba alùkìyámọ̀ gbọ́ tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ìdàgúkìrọ̀ lọ́ tí wọ́n bá ti dárúkọ ọlọ́run lọ́dọ̀ tí wọ́n ìṣìmà azad kòlúbùhù ọkàn wọn á bàjẹ́ inú á máa bí wọn nígbà tí wọ́n bá dárúkọ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá ti dárúkọ àwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́hun àwọn nǹkan tó kéré sí ọlọ́run ọba àlá ìdáhùn yẹ́sẹ̀f ṣìrún ìgbà yẹn inú wọn inú tí wọ́n máa dùn ni tẹ bá dárúkọ ọlọ́run ọba lọ́dọ̀ wọn inú wọn máa bàjẹ́ tẹ bá dárúkọ àwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́hun inú wọn máa dùn ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo alẹ́dínlá ìdá zukirọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba á mú wọn nínú ẹ̀mí wọn á banújẹ́ látara àwọn nǹkan tí wọ́n ṣe dáadáa àwọn èyí tí wọ́n ń ṣe dáadáa yìí wọ́n á dunnú lé lórí al-khawfu min Allah ìpáyọ ọlọ́run ọba al ọlọ́gbọ́n ni olóye ni mọ̀họ́fàtùmọ̀ òun náà ẹni yẹn ó jẹ́ tí máa ń páyọ̀ lọ́wọ́n ọba àdékè ọlá ẹnikẹ́ni tí ò bá ti ń páyọ̀ lọ́wọ́n ọba lẹ́yìnsá bí irú ẹni bí oṣù nígbàgbọ́ òdodo wà lẹ́yìnsá shakim irú ẹni náà ń ṣe tó ní ọgbọ́n òpònú afúnlùkùmánù ní ọgbọ́n àníṣkúrìlá àníkò máa dúpẹ́ fọ́lọ́wọ́n bá lè kí ọlá wà máa yẹ́ṣkúrù torí pé tó bá dúpẹ́ fáyínà máa yẹ́ṣkúrù lè nafsi ó dúpẹ́ fórí ara ẹni wà máa ń káfọ́rọ́ ẹni tó bá ìntẹ̀fúrù

wa iz qala lukumanu libnihi wa huwa ya'izuhu ọlọ́run ni ẹ̀rọ tí ń gbà tí lukumanu sọ fọ́mọ ẹ̀ lẹ́n tó ń ṣe wà sí fún ya bunayya la tushrik billah eré ọmọ mi má ṣe bọ pẹ̀lú ọlọ́run ọba inna ibo ló lò sí ó lò síbi ìmá páyọ̀ ọlọ́run ọba ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí ò bá páyọ̀ ọlọ́run irú ẹni bí òun ṣe ọlọ́gbọ́n wọ́n á sọ nígbà míì tí wọ́n bá fẹ́ tún wẹ́n tó bá jẹ́ dókítọ̀ wọ́n á ní ọ̀jọ̀gbọ́n mélòó mélòó wà nínú àwọn ẹni tí wọ́n páyọ̀ ọlọ́run ọba ẹni tí ò bá ti páyọ̀ ọlọ́run jọmọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní làákàyè rọ́sùl ọlọ́run ní kóòlù ìrí ànábì máa sọ pé inni akhafu in asaytu rabbi azaba yawmin azim sọ fáwọn èèyàn pé mò ń páyọ ọlọ́run èmi ń bẹ̀rù ọlọ́run ọba in asaytu rabbi tí n bá lọ ṣe ọlọ́run ọba mò ń páyà ìyà ọlọ́run ọba àlékiọlá ní ọjọ́ tó tóbi azolo kullama téèyàn bá jẹ́ tí máa ń dẹ́ṣẹ̀ tó wá bàbà rẹ̀ ẹ̀ṣẹ̀ tó gbé ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí tó tóbi tó ń rí ẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ bíi pé a ah, ẹ̀ṣẹ̀ ńlá mo máa ń dá yìí mi máa gbọ́dọ̀ kú lórí ẹ̀ tó wá tàtà rẹ̀ ṣúbá sọ́hùrọ̀ ìndàlá irú ẹ̀ṣẹ̀ yìí á di nǹkan kékeré wájú ọlọ́wọ́n ọba àlékiọlá torí pé tó ń dẹ́ṣẹ̀ látara ìpayọ ọlọ́wọ́n ọba àlékiọlá ó gbé ẹ̀ṣẹ̀ yìí tóbi arákùnrin ọ̀yọ̀rọ̀ kọ́tù ọkùnrin yìí kò ṣiṣẹ́ olóore kankan máa kọ jámàlì náà sí ní ọ̀yọ̀rọ̀ kò tí nǹkan kan dáadáa síwájú níwájú ọlọ́run ọba àlékè ọlá fàlámà já àjàlóhù nígbà tí àsìkò àti jáde láyé arákùnrin wá tó jámà àwòládàhù ó bá kó àwọn ọmọ ẹ̀jọ wà àwùsọ́ọ̀hù ó bá ń fún wọn ní àsọtẹ́lẹ̀ wà síyá ó ṣe wíìlì fún wọn ìdá mi tò ó n bá ti kú fa àṣìkò ẹ sùn mí níná ni ẹ má sìn mí sínú yẹ̀pẹ̀ ẹ dáná sun mí ni kẹ wá kó eérú mi ẹ wá lọ fọ́n káàkiri orí ilẹ̀ ìmí ẹ dà sínú odò ẹ sódò nílùú kan ẹ tún gbé yòókù lọ káàkiri lárákùnrin kí wọ́n ṣe sallallahu alaihi wasallam ó ní wà umiru àwọn ọmọ ẹ̀ṣẹ́ bí bàbá ìṣe pa sallallahu alaihi wasallam ó ní eérú tó wá gbẹ̀yìn látàrí irú ara arákùnrin bó ṣe ń dé orí ilẹ̀ báyìí bó ṣe ń dénú omi báyìí ọlọ́wọ́n bá bá pàṣẹ kí gbogbo àwọn irú yẹ kí wọ́n pàdé ní gbogbo ibi tí wọ́n dá wọn sí gbogbo wọn bá pàdé lójú kan arákùnrin bá di èèyàn wàhúwa bẹ́yìn yàdá ìrọ́bì yìí ó bá bá rẹ̀ wájú ọlọ́run ọba ya abudi ìrẹ́ lima fa'alta hada kí ló dé tó fi ṣe léyìí ó wá makhafatuka ya rabbi ìbẹ̀rù Ọlọ́run ọba ló jẹ́ iṣẹ́ mo ń bẹ̀rù ìyàwó Ọlọ́run ọba torí pé mo wò pé tí n bá dúró wájú Ọlọ́run ọba ìyà yìí máa pọ̀ látara bẹ́ẹ̀ mo wá pé tí wọ́n bá ti dáná somi tí mo di eérú idha mitna wa kunna turaba wa idhaman a inna lamab'uthun báwo èèyàn ṣe máa ń wò wípé tá a bá ti di eérú egun wa ó ti ju ó ti jó mọ́lẹ̀ àyínà làmọ̀bọ̀rùn ṣọ́tù máa gbé wa dìde ni àwa àbà unal awwalun tàbá ti ẹ̀gbọ́ pé wọ́n á gbé àwa dìde àsìkò tí wá sì súnmọ́ àwọn bàbá ńlá bàbá ńlá wa tó ti wá lọ sí pẹ́ńkọ́ ọlọ́run ní sọ fún wọn pé bẹ́ẹ̀ ni la máa gbé dìde àpèjúwe ẹ̀mí yẹn arákùnrin ní makhafatuka ya rabb ìwọ ọlọ́run ọba látara ìbẹ̀rù rẹ ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba lèmọ̀ ọ̀fàtìkà lè rọ́pìkà ọlọ́wọ́ aṣọ fún pé ìrẹ́ arákùnrin ó ti di ọmọ àlùjọ náà mo ti yọ́nú sí ẹ látara kíni látara ìbẹ̀rù èmi ọlọ́wọ́n ọba àlékè ọlá ló fi jẹ́ pé ìbẹ̀rù ọlọ́wọ́n ọba zero najat gbogbo tó jẹ́ àṣírí oríire láyé ìbẹ̀rù ọlọ́wọ́n ọba àlékè ọlá ni wàlímọ̀nà ọ̀fà màkọ́mọ̀ rọ́bìhì jannatan ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́wọ́n ọba òun á fún gbogbo ẹni tó bá jẹ́ mọ́mìn tó bá ti wọnú àlùjọ́nà tiẹ̀ ẹni tó jẹ́ káfíìr tó bá ti wọnú iná ayé káfíìrì nínú àlùjọ́nà ọlọ́wọ́ á fún mọ́mìn ayé mọ́mìn nínú iná ọlọ́wọ́ á fáwọn káfíìr kọ́lọ̀ kó ṣe wá lọ́mọ àlùjọ́nà kó má ṣe wá lọ́mọ náà nínú ìtumọ̀ ní wípé jannatu fi dúníyà wà nínú tá a máa bá nígbèsí ayé tó bá páyọ̀ ọlọ́run ọba nìyẹn wà kó lámà sọ́húrọ̀ zùnúùbà ẹ̀yìndà làábìdì tí ẹrú bá ti wá ń wo ẹ̀ṣẹ̀ tó ń dá gẹ́gẹ́ bí pé kékeré ni èló làwa kó jẹ ṣé èèyàn kan làwọn two hundred

ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí ká máa páyọ lọ́wọ́ bá nínú gbèsè ayé wa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní ittaqillaha haythu ma kunta bẹ̀rù ọlọ́run gbogbo bí tó bá wà wà á ti bẹ́ẹ̀ iṣẹ́ yí al-hasanata tamhuha tó bá ti ṣàbúrú gbìyànjú láti ṣe dáadáa tẹ̀lé wa khaliqin nasa bi khuluqin hasan kó sì máa fi wà dáadáa báwo èèyàn lò ó ṣe pàtàkì inú gbèsè ayé wa

fil ardi lórí ilẹ̀ wàlá fi sàmà nínú sọ́mọ̀ kò sí tó pamọ́ fún huwa lẹ́dì yusawwirukum fil arhami kayfa yasha nígbàtẹ́ wà nínú ipò ipò ìbí àwọn ọmọ àwọn ọ̀yá yín òun lọba tó fáṣọ yín jáde ó mọ yín ó rè yín tẹ́ fi dìbẹ́ ṣe dì ọlọ́wọ́n bá lè kí ọlá yasma'u wàyàrọ̀ makánana ọba tó rí gbogbo tá ń ṣe ni wàyà alamasirrana ọba tó mọ kọ̀kọ́ wá ni wàlá yakhfa alayhi shay'un min umurina ìkọ̀kọ́nú àlámọ̀ rí wa kò pamọ́ fún ọlọ́wọ́n ọba àlékè ọ̀dá ni ó ṣe ń kọ̀kọ̀ tí wọ́n bá sọ pé lè gbogbo ẹ̀ pátápátá bákan náà ló ṣe rí wájú ọlọ́wọ́ bá lékè ọlá inna Allaha indahu ilmu sa'a ọba yìí ọba tó jẹ́ pé gbogbo ìmọ̀ gbogbo nǹkan ọdún ẹ̀ ló wà ma kana ohun tó ti ṣẹlẹ̀ wa ma yakun ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wa ma sawfa sayakun ohun tá máa ṣẹlẹ̀ la yakhfa ó ń bọ̀ wá dé bá yín láàárọ̀ ibà fíhà kò sí iyèméjì ń bẹ̀ ilmu sáà gbogbo tó ń jẹ́ kọ̀kọ̀ pátápátá ń pa àsìkò gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá lékí ọlámọ̀ pátápátá kò sí tó pamọ́ fún gbogbo kádàrú ní kálukú ọwájú báyìí ló gbogbo ẹ̀ inna allaha indahu ilmu sáà gbogbo tó ń jẹ́ ìmọ̀ ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló wà wa ya'lamu fil wa ọba ìlọba tí máa ń sọ òjò kalẹ̀ òjò tó ṣú tó rọ̀ olójé ó rọ̀ èyí tó ṣú tí ó rọ̀ olójé ní òjẹ́ kó rọ̀ ẹ bàbá kan mú òjò kò sí tó wájú ọlọ́wọ́ bá lékí ọlá ẹ̀tọ̀ jẹ́ gbogbo gbogbo tó wà nínú pò bí ọmọ táà sí ìbí sáyé sa'idun minihum ìtajó lórí ire wa shaqiyun minihum lórí ibú ma yakuluhu kí lọ ọmọ ìyá máa jẹ rìskúhù kí rẹ̀ wà máa lò lé ayé gbogbo ẹ̀ pátápátá ilmuhu inda rabbina ọlọ́wọ́n bá lékí ọdún ẹ̀ ló wà ìmọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n fama rabbukumul alamin tálọ́lọ́wọ́ bá yín rọ́bùnà lẹ́dí àtọ̀kú láṣẹ in khalqahu thumma hada ọlọ́wọ́ bá wọn lọ́ba tó jẹ́ wípé gbogbo nǹkan ló dá thumma hada òun sì ló ń tọ́ wọn sọ́nà wà máa tadri nafsu madha taksibu ghadan ẹ̀mí kò mọ̀ tá máa ṣẹlẹ̀ lọ́la ẹ̀mí ẹ̀mí kò sì ibo lòun máa kú sí ló fi jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní kún fi dúníà ka annaka gharib aw abiru sabil kún fi dúníà ka annaka gharibun aw abiru sabil ó ní máa bẹ́lẹ̀ ayé gẹ́gẹ́ bí arìnrìn àjò àbí àjòjì ìdá amsaita fala tantaziru sabah tọ́nà bá fún ẹ láǹfààní láti di ìrọ̀lẹ́ láyé má retí àárọ̀ ọjọ́ kejì wa idha asbahta fala tantazir al-masa tọ́lọ́ bá fún ẹ láyé láǹfààní láti jí sáyé láàárọ̀ máa retí wípé wàá dìrọ̀lẹ́ wa khudh min sihhatika li maradika gbogbo ìgbà tó bá ní àlàáfíà lò dáadáa ṣáájú ìgbà tó ní ní àlàáfíà wa min hayatika li ìgbà tó ń ṣẹ̀rí lọ́wọ́ ṣàǹfààní látàrẹ̀ ṣáájú kó tó kú wà máa tẹ́dìrì náà tún máa dá tẹ́kìsì bò kọ́dà oníkálukú ọmọ tá máa ṣe lọ́la aliwaktu ka sẹ́ìfì ilam takọ́tọ́à bíi yẹ̀tọ́ọ̀k àsìkò tẹ́ rí yẹn ìdá olójú méjì ni tó bá ti fi gé tó yóò fi gé ají ẹ ilé ayé tá wà yìí opportunity ẹyọ kan tá lé lè kò sí second chance ilé ayé ọlọ́wọ́n bá lékè ọlá ó ní kó lo nafsin nínú súrọ̀tù sájìdà kol innal mauta kol yatawafakum malakul mauti alladhi wukila bikum thumma ila rabbikum turja'un ọlọ́run ní sọ fáwọn èèyàn yatawafakum ó ń bọ̀ wá bẹ̀rí malakul maut malaika kú alladhi wukila bikum eléyìí lẹ́yìn náà ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba alékeọlá ولو ترى إذ المجرمون ناكسوا رؤوفهم عند ربهم ربنا ọlọ́run ní rí ànábì sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pò máa rí àwọn alábòsí ni tó bá jẹ́ pò máa rí àwọn tí wọ́n gbà fọ́lọ́wọ́n bá ní nakisu ru'usihim nígbà tó bá wà wájú ọlọ́wọ́n bá wọn tí wàsẹ̀mìrìnà gbogbo ẹ̀ láti gbọ́ takadu tamayyazu min al-ghayb kò lẹ́nà ọlọ́wọ́n bá nígbà tí àwọn ọmọ náà tí wọ́n bá wọná báyìí tí wọ́n bá rí iná sami'u ìwọ́lọ́wọ́ dáwà padà sílé ayé na'malu salihan gbogbo dáadáa tàà ṣe yẹn kálọ bẹ̀rẹ̀ sí ṣe inna muqinun àti ní ìkọ́ ní báyìí àti ní yẹ̀kì àmọ̀dájú ti dé wá bá wa hatta zurtumul maqabir kalla sawfa ta'lamun nígbà yẹn wá ẹ̀dá òdodo mọ̀ náà tí sùúrù òsìyìn àwọn èèyàn dúró wájú ọlọ́wọ́n ọba wọ́n máa sọ fọ́lọ́wọ́n ọba àlékè ọlá pé jẹ́ ká padà sílé ayé ìmọ̀ ní tá níyẹn ká lọ ní ìpayọ ọlọ́wọ́n bá tá níyẹn ká lọ ní ọlọ́wọ́n ní wá láwọn sí ìnà láàtá ìnà kò lànà ṣùgbọ́n ó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́wọ́n bá làámlà anna jahannama minal jinnati wan nasi ajma'in ó ti wà lákọọ́lẹ̀ pé nù yín àwọn àlùjọ̀nú kan nù yín àwọn èèyàn kan nù yín a máa fi wọ́n kó náà ni kọ́lọ̀ má ṣe wálẹ̀ tó náà fi náà kò pé àwọn kan náà eré tó ní kálukú a máa sá ni pé ká fi inú wọn fálókò bima nasitum liqa'a yawmikum hadha ọlọ́wà ló ẹ tọ́wò nínú ìyàtà pèsè kalẹ̀ fún yín iná nasi iná kò ìyàtẹ́ gbàgbé nígbà tó ń kí ìlú ẹ fún yín iná nasi iná kò àwa náà a ti sọ yín di ẹni ìgbàgbé tarọ̀kì náà kò apayín sì lè nì kọ́nà ọba kó má pa wá ti jọmọ́ ọlọ́wọ́n ọba àlékí ọlá ni hata ìdájá ahadahul maut ẹni tí ò gbọ́lọ́ ń gbọ́ tí ò páyọ ọlọ́run tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún tó ní àfàṣẹ ti dí ọ̀run rí ni ṣe ti kú rí ni ọlọ́run ni hátà ìdájá àhàdáhùnmọ́t ọlọ́run ní títí orí eléyìí ni wọ́n wà wọn ní gbọ́nà ọba gbọ́ tí kú àfidé wá bá wọn kọ́ọ̀lá rabbi irji'un wọ́n gbogbo dáadáa ti fi sílẹ̀ tá ṣe yẹ káwà lọ bẹ̀rẹ̀ sí ṣe na'malu saliha fima taraktu kalla ọ̀nà ni ìrọ̀lù pa innaha hiya kalimatun huwa qailuha ọlọ́ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹ owó ìtìtọ̀ ara ẹni wa min waraihim barzakhun ọlọ́ni torí pé barzakh ìyẹn ni agbèdè méjì láàrin ayé tá a wà yìí àti ọ̀run ìyẹn ni ṣe mi sàárè béèyàn bá ti kú olé ayé báyìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé kò rọ kò ní pọ́síbù kí a bí ọmọ sílé ayé kó jáde lára ayé ẹ̀ kó wá òkè tẹmpréṣọ̀ ìti tutù jù tẹmpréṣọ̀ ìti gbóná jù ẹ jẹ́ padà síbi tí mo ti ń bọ̀ ṣé ìyá wà tó lè gbárú ọmọ yẹn padà bí ìyá ṣe lè gbá padà bẹ́ẹ̀ náà láyé ò gbà wá padà mọ́ tá bá ti lè kú òun bẹ́ẹ̀ ẹlòmí àtọ wípé àkúdáyà tó bá fẹ́ sáyé wá amẹ́ríkà ló ń fẹ́ lọ ìgbádùn wà ń tó bá tó ayé wá saudi ló ń fẹ́ lọ ó ní tún ayé wá o amẹ́ríkà tó fẹ́ lọ tètè lọ́lé ayé saudi tó fẹ́ lọ tètè lọ́lé ayé tó bá ti kú olé ayé lé èèyàn kò ní padà wá mọ́ èṣù ló wà ń di ìyẹn kí sì ló fẹ́ jèrè ká lè máa wò pé tá a bá ti kú lédìgbò à ń lọ mú sí i tàbá ti ẹ̀wò pọ̀ èèyàn lè tètè rí wa ẹ̀jẹ̀ a máa lọ abẹ́kúta gbogbo àwọn fíìmù yorùbá tó máa ń ṣe gbogbo àwọn àkúdà ayé àyí tó pọ̀ jù nú wọn abẹ́kúta lọ máa ń sá lọ àmọ́ tó dé kọ́lọ̀ kó ṣe àlòwà ń bẹ̀ ọ́ kọ́lọ̀ kó láwà ẹ̀rí ilé ayé ó kéré ni ká mójútó ìmọ̀ ni wa nínú ẹwà ta gbọ́dọ̀ bá lára wa òun náà ni wípé ìdàdúkìrọ̀lọ̀ tí wọ́n bá ti ń dárúkọ ọlọ́wọ́n ọba ká jẹ́ tẹ́mi wa máa mì ọ̀nà owó lẹ́mi wa máa gbà mì nígbàtí wọ́n bá sọ̀rọ̀ náà wọ́n bá ọlọ́ni alẹ́dínlẹ́ yastami'una al-qawla fayattabi'una ahsana àwọn ẹni tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́rọ̀ náà wọ́n bá báyìí tó bá ti gbọ́rọ̀ fayattabi'una ahsana èyí tó dáa jù ní ọ̀rọ̀ yẹn ni wọ́n èyí tó sì dájú ní ìtọ́sọ́nà àhádìyù nàbí sallallahu alayhi wa sallam ó ní ìtọ́sọ́nà ànábì sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha èyí tó burú jùlọ nú ọ̀rọ̀ àti nínú ìṣesí òun náà ní ta dálẹ̀ ilé ìtọ́lọ́wọ́ ò sọ tánàbí ò sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yàn ní lórí gbogbo wa inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run ní ẹ̀yin onígbà dájúdájú ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ wọ́n a máa ṣe àsọ̀látù fánàbì yáyú alẹ́dínà amanu sallu alayhi wa sallimu taslima ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa ṣe àsọ̀látù oníkálukú ẹlòmí ìjó ni wọ́n máa jókúra àwọn ẹlòmí orin ni wọ́n máa kọkúra eléyìí kan lọ́nà ọba fi rán wa ìtọ́lọ́ fi rán wa tàbá káwọn èèyàn jọ kakọ́ wọn lẹ́kọ́ ẹ̀sìn kakọ́ wọn bọ́ ń ṣàdúà oníkálukú kó ṣàdúà wà nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run la súnmọ́ yín ju kaṣọ ọrùn yín lọ wa idha salaka ibadi anni fa inni qarib tí ẹrú mi bá béèrè lọ́wọ́ wa nọ́bì sallallahu alaihi wasallam pè mí ọlọ́wọ́n bá sọ fún wọn pé mo súnmọ́ wọn ìní kọ̀rìm èmi ọlọ́run bá súnmọ́ ojú ibu dáwàtà dáì ìdàdàá gbogbo gbàtẹ́rú bá ti pè mí ọlọ́run máa ń jẹ́ wọn faliyẹsẹ̀ di búùlì káwọn náà gbọ́rọ̀ sí ní ọlọ́ọba lẹ́nu wálì yóò mínú bí kọgbà mi gbọ́ arákùnrin kan lọ bá nọ́bí sallallahu alaihi wasallam ó ní aqaribu rabbuna tí ọlọ́wọ́n bá bá wá àbí ọlọ́wọ́n báyìí ọba tó jìnà sí ni ká lè máa kígbe ànábì sallallahu alaihi wasallam ní inna rabbakum qarib ọlọ́wọ́n bá ọba tó súnmọ́ ni ọba tó súnmọ́ wa ni ọba tó súnmọ́ wa yìí sì ni ya'lamu anna kò sí nǹkan kan tó pamọ́ nípa wa fọ́lọ́wọ́n bá àdékè ọlá ló fi jẹ́ kí ẹni tó páyọ̀ ọlọ́wọ́n bá òun náà lẹ́ni tó jẹ́ wípé kí ni ìdàdúkìrọ̀ lọ tí wọ́n bá ti sọ̀rọ̀ pọ́npọ̀rọ̀ ọlọ́wọ́n bá wajilat qulubuhu ẹ̀mí wá sì wálẹ̀ lé lórí pé kí lọ́lọ́wọ́n bá lè kí ọlá sọ sami'na wa ata'na ó tá máa jáde lórí ẹ̀mí wọn àti lọ́kàn wọn òun nípa ti gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́n bá lè kí ọlá ilé ayé tá ń gbé constitution ilé ayé tó jẹ́ wípé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn onífẹ̀ẹ́nú kí wọ́n tó ṣe kọ́kọ́ tó ṣòfin nígbà míì tí wọ́n bá fẹ́ pàsì bíìlì ìwọ tó gbé bíìlì lọ sí house ó tún gbọ́dọ̀ páàdì ẹ̀ ó gbọ́dọ̀ tẹ́ǹdì àwọn kan tó tán fẹ́ bẹ gbé bíìlì yẹn lọ house ó ní láti sanwó fún wọn àwọn tí àwọn náà tún fẹ́ support oní gbogbo wọn pátápátá ni wọ́n máa gbowó lórí àwọn bíìlì yẹn pátápátá ṣé o tí èèyàn gbowó lé lórí ṣe lè wàṣú ọ̀ pé ah ohun tó ta lè fọkàn tán ni tí wọ́n bá ti wá sọ́dọ̀fin ó ti dòfin lé gbogbo wa lórí nìyẹn òfin tó jẹ́ pé ìfẹ́ ẹnu làwọn èèyàn fi kó jọ tí wọ́n bá tún wá ṣe lé wa lórí afẹ́ akọ̀ àlètẹ̀lé ká má wá sọ wípé òfin ọlọ́run ọba àlékè ọlá ahsanul hakimin ọba tó jẹ́ pé òun lọba tó gbọ́n jùlọ òun lọba tó mọ òfin ṣe jùlọ ẹni tó páyọ ọlọ́run ọba òun náà lẹni tó jẹ́ pé tí nǹkan kan bá wà lórí ọkàn ẹ̀ tí wọ́n bá ti dárúkọ náà pé kọ́ọ̀lá Allahu kọ́ọ̀lá Rasul ó gbọ́pọ́lọ̀ wọn bá sọ òjíṣẹ́ sọ ni adákẹ́ ni pé kí lọ́lọ́run sọ kí lòjíṣẹ́ sọ ìyẹn lọ́lọ́run fi sọ wípé yáyọ alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tuqaddimu bayna yadayi rasuli ẹ má máa gba wájú ọlọ́run àtòjíṣẹ́ a fi rí pé àwọn àfáà Malik Ahmad Abu Hanifa Shafi'i gbogbo wọn pátápátá ó tí wọ́n máa ń sọ ni pé ìdá sọ alhadithu fahuwa madhabi tí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bá ti fẹsẹ̀ rílẹ̀ òun náà lójú ọ̀nà mi Abu Hanifa sọ wípé iyyakum ó dọwọ́ yín níbi wípé kẹ máa mú ọ̀rọ̀ tá a bá sọ kẹ wá sọ́dẹ̀sìn biduni an ta'lamu min haythu akhadnahu láì ṣe wádìí pé ọ̀rọ̀ tí mọ́ máa mọ́dù sọ ìbò lòun náà ti mú lè anáwó lè sàbíṣà rẹ̀ torí pé mọ́ muhammadu kò ń ṣe aṣòfin ẹ̀sìn olùkọ́ni ní òfin ẹ̀sìn ni ìyẹn jẹ́ ìròyìn àkọ́kọ́ jọmọ́ nínú àwọn ìròyìn tó pọ̀ tó jẹ́ pé ìdàwó jìdà fi ìkà fa abishir tó bá ti rí ìròyìn lára ìròyìn lára tó jẹ́ pé tí wọ́n bá ti sọ pé ọlọ́run ọba wípé ẹ̀mí àfihàn ẹ fàpẹ̀rẹ̀ tí wọ́n bá sọ wípé ànábì sallallahu alaihi ó ní ma asfala minal ka'bayni minal izari fàfinà pé gbogbo tó bá ti kọjá kókósẹ̀ inú aṣọ téèyàn bá wọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin aṣọ ìyàndọ̀mọ́ náà nígbà tó gbọ́ báwo ló ṣe rí lórí ẹ̀mí ẹ̀ ẹ ráwọn mùmínat àwọn obìnrin mùsùlùmí rere nígbà tí ọlọ́run bá sọ àyà ìdí àbùkalẹ̀ oníkálukú wà nǹkan káàkiri ni pé kí lòun fẹ́ fi borí òun lẹ́yìn ìgbà tí àyà ti sọ kalẹ̀ nígbàtí àyà pé ẹ má mutí mọ́ nígbà tó sọ kalẹ̀ àwọn mùsùlùmí wọ́n wá da ọtí nù gbogbo ìlú Mọ̀dínà báyìí gbogbo àdúgbò wa ń rò fún ọtí torí pé táwọn bá ti gbọ́rọ̀ sẹ̀míìnà wà àtọ́ ànàní àti gbọ́ àti ti gbà tó bá wá di wípé ọlọ́run bá sọ̀rọ̀ wasallam ọlọ́run wí báyìí ẹ̀mí wá eh, ah, wá ṣe ah ó pọ̀jù báwo wàá bẹ lọ́wọ́n bá ní pé ìwọ ọlọ́run ọba àlékí ọlá wá rọ ọkàn mi ẹ̀rí púpọ̀ ní àdúrà Nábì sallallahu alaihi wasallam Allahumma atina fi taqwaha ìwọ ọlọ́run ọba wá fi ìpayà rẹ sọ́kàn mi wà zakiha bá ń fọmọ́ anta khairu man zakkaha ìwọ lọba tó mọkàn anta waliyuha ìwọ lọba tó ní ọkàn yìí wà maulaha ìrẹ́ lolùdáàbòbò a máa bẹ́lọ̀ lórí ẹ̀mí wa ni ẹlòmí àwọn òfin kan wà ní òfin ọlọ́run ọba kò fẹ́ gbọ́ sétí tó bá bá wá sí débẹ̀ kò ní fẹ́ gbọ́ sétí a máa ṣe ẹlòmíì bí wípé ah kánọ́nà ń dẹ̀ lè yọ àyà yẹn kúrò ní kùránì ni ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú ká máa wu ara wa gbogbo ìgbà tó náà bábá ti sọ̀rọ̀ tá a gbọ́pọ́ náà ló sọ tẹ́ni wá balẹ̀ síbẹ̀ eléyìí tọ́ka sí wípé onígbàgbọ́ òdodo ni wa ọlọ́run ní ulaika humul mu'minuna haqqan ọlọ́run ní àwọn tó bá rí báyìí àwọn ni onígbàgbọ́ òdodo kọ́lọ̀ kó fi wáṣe kún jẹ́ dáadáa aqulu qawli hadha astaghfiru wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The sermon, the topic of our sermon today are those attributes that whenever any of them or most of them or all of them are found in the mind of a of a Muslim, it points to the fact that that person is truly a believer. When we look at a verse from Surah to Al-Hujurat, when Allah said, قَالَتِ الْعَرَبُ That is, قَالَتِ الْعَرَبُ Allah said the Bedouin, that is the Arabs who were living in village. Allah subhanahu wa ta'ala said, they used to say, آمَنَّا We are believers. They used to say we are believers, we are believers. Then Allah commanded, call O messenger, say to them, Lam tu'minu, you are not yet believers. Walakin, but you can say, Aslamna, Qulu Aslamna, you can say we are Muslims. There is difference between a Muslim and a mu'min. A Muslim, man aslama lillah, is that person that submits his total will to the will of Allah subhanahu wa ta'ala Why a believer? Zada fi zadika. A believer goes further than that after accepting Islam to be the only way to salvation and the only way through which you can worship Allah. There are other things that, that must be found in you before you qualify to be a believer. And that is what we are embarking on. Inshallah, we are going to mention minimum of 20 among these attributes. And we have mentioned one today. And that is what is mentioned in suratu suratu al-anfal quran chapter 8 when allah subhanahu wa ta'ala said innamal mu'minun that verily the believers alladhina idha dhukira allah are those that when allah is mentioned wajilat qulubuhum their mind trembles they humble themselves whenever allah is mentioned that is whenever the name of allah is mentioned they feel very happy whenever the name of allah is mentioned they fear Allah subhanahu wa ta'ala as opposed to the non-believers and the munafiqun. As Allah subhanahu wa ta'ala said, إِذَا وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ That when only Allah is mentioned, Allah subhanahu wa ta'ala, when it is mentioned to the non-believers, إِشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ Those that do not believe in the hereafter, they feel very painful Their mind, they are not happy. Whenever Allah is mentioned, whenever you say God is one, they are not mentioned. Why is Azukirun Ledina Mindunihi? But when those lesser gods that they serve besides Allah are mentioned, either whom Yestef Shirun, they feel very happy. They feel very happy. That is why in our environment, some, most of the time, when you mention the name Allah, you can see what people will attribute to you. Look at what is happening in some of the countries of the world. When people mention Allahu Akbar, it has become a thing to mention Allahu Akbar. That is why whenever a crime is committed, the first thing they want to listen to is, did the person say Allahu Akbar? Yesterday I listened to a broadcast in France, event that took place some days ago when a man killed a pastor. After killing, they alleged, allegedly said, a Muslim terrorist. But after thorough investigation, they said the man did not say Allahu Akbar, meaning that the Muslims, once you say Allahu Akbar, you are a terrorist. They have said it was a terrorist attack. But immediately when they know that this man did not say Allahu Akbar, for that single reason, they said it's not a terrorist. It was just an attack. You can see double standard. So that is an example. When the name of Allah is mentioned, they don't feel happy at all. But whenever you mention the name of others than Allah, they feel very happy. So we have summarized that for you to fear Allah, for you to feel humble, whenever the name of Allah is mentioned, can imply that whenever you hear the instruction of Allah, or you hear the instruction of Prophet Muhammad sallallahu alaihi wasallam, you feel very comfortable. You feel at ease. You accept what Allah said, even though when you are not able to do it. Whenever you find hatred for whatever the Prophet sallallahu alaihi wasallam has come with, you are not a believer. Allah subhanahu wa ta'ala mentioned that in many verses of the Quran, that Abillah, is it the verse of Allah of the Quran abillah is it Allah wa ayatihi wa rasulihi and his verses and his messenger kuntum tastahzi'un are you making jest of Allah are you making fun of the prophet or any rule of Islam of Islam whenever hijab is mentioned some people will make jest of the hijabi whenever someone is trying to follow the rule of Allah by making making sure that his brother did not go above the Below the ankle, what do people say? They make jest of him. the own. You are making jest of the religion of Allah. Qad kafartum ba'da imanikum. As a result of that, your single act, Allah said, you have become a kafir. Even though you practice a religion, but you still make jest of others who are doing it, you are not qualified to be a believer. To be a believer who fear Allah means that whenever the name of Allah is mentioned, whenever the religion of Allah is mentioned, whenever a min any element that belongs to the religion, whenever it is mentioned, you feel at ease, you feel very happy, you are happy with the, with the name of Allah subhanahu wa ta'ala. وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ بِنَصْرِ اللَّهِ Allah subhanahu wa ta'ala said, whenever Allah helps others who are believers, the believer should feel happy. When Allah subhanahu wa ta'ala granted promotion to any of your friend who is a believer, you should feel very happy for that. When you are not happy, it means you are not a believer. Am yahsuduna. Allah subhanahu wa ta'ala said, do you want to envy the favor of Allah subhanahu wa ta'ala that he has given to his servants? So whenever things happen to believers, which is very good, you should feel happy. And you should feel sad when evil hap happen to the believers. So that is the summary of the sermon. That the first attribute that must be found in our heart to qualify us to be believer is that we have the fear of Allah subhanahu wa ta'ala in our mind. We have the love of Allah subhanahu wa ta'ala in our mind. Whenever the name of Allah is mentioned or the religion of Allah is mentioned, we should feel at home with it. So we pray to Allah subhanahu wa ta'ala أن يوفقنا ويديم علينا نعمته الظاهرة والباطنة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله